الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبت وردوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا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 sọ ẹ̀mí wa ní ọjọ́ ìlú agbábọ́ ọlọ́ọ̀bà náà ti fún aláǹfààní àti ìfúnpá ìfúnjẹmọ ní mọ́sáájì aláàbálẹ̀ láti tẹ̀síwájú nínú yájáfọ̀ wa náà sọ láyé aláàbálẹ̀ ní ìsọ́lá náà ayé tí wọ́n bá fún wa ìtẹ̀síwájú nípa bọ́lá ọba àlejò aláṣẹ ìgbẹ́ tó sáré sọ́lọ́ wà pàrọ̀ ìlú sílẹ̀ lọ́kà. Ara àdúgbò láyà. Ọ̀nà ọ̀rọ̀ ọlọ́wà ní ọdún àyàwó. Ìyá ìlà àti ọ̀gá lẹ́yìn ọ̀gbọ́n فإنهم لا يستنكرون ولا يستنكرون من آيات الله يذكرون الله عليك ولا قولي أمر حواسي مجاز pé ń bọ̀ lọ́kàjẹ́ tí wọ́n wí ohun tí wọ́n wí ń bọ̀ lọ́kàjẹ́ ṣùgbọ́n àwọn ìdájúdájú kìí ṣe ìwọ gan ni wọ́n pè lójú ọ kìí ṣe ìwọ gan ni wọ́n fi ẹ̀sùn lọ́kàn bí ó ṣe pé àwọn alábòsí ẹ̀yà ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ìwọ̀n pọ̀ ọlọ́wọ́ wa sọ fún anáṣọba àti sọ pé wọ́n lọ́wọ́ tó ti lọ sí ìlú kan dájúdájú wọ́n ti gbé àwọn òbíṣẹ́ àwọn òbíṣẹ́ kàkà sí wọ́n láti wọ̀ wọ́n ti kọ̀ mọ́ bí wọ́n bá tẹ̀ ní tó wá ẹ̀rọ ní kéèké wọn nìkan ni wọ́n kọ́ sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n nígbà wọn pa àwọn ànábì ní wọn kí wọ́n ti fàṣọ́bà lu àlà ọ̀gbìn wọ́n ti sùúrù lórí tí wọ́n sọ̀rọ̀ ní olórí rẹ̀. gbogbo wọn ti fi ṣe ọlọ́mọ bá ló tí àwọn ẹni dá àwọn tí wọ́n ní ọmọ pa sùúrù wọn ti wọ̀ owó bákan náà wọ́n fi ara ní ẹ̀ka àwọn sí láàrín òbí tí ó ṣiṣẹ́ fún wọn wọ́n fi ara ní àwọn òbí sẹ̀ ṣùgbọ́n àwọn òbí sẹ̀ ṣe sùúrù débò àjà àtàwọn ìgbàsùnúnà títí tí ìjẹ́bọ̀ ọlọ́pàá ti wá bá wọn. Gbogbo àwọn àdúgbò tí ara òbí sẹ́ tí wọ́n fi ìnira kan àwọn òbí náà ọlọ́run bá ní àwọn òṣìṣẹ́ ẹ̀sìn sùúrù títí tí ìrànlọ́wọ́ ọlọ́run àti ìṣẹ́gun ọlọ́run bá ti wá bá wọn nígbà tí wọn lọ́wọ́ bá ní wípé kájọba bá wọn láwọn ìbọn ná àná wà wúṣù yìí iná gbọ́nà ọ̀wí àbí ọlọ́wọ́ bá ó ti jẹ́ lópin ọlọ́wọ́ bá ti ní wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ lórí pé òun àti àwọn òṣìṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá ní àwọn làwọn ṣẹ̀yìn nítorí ìdílé ìrànlọ́wọ́ àwọn àtẹ́bí ọlọ́run ọlọ́run ọba lọ́sà àdéhùn rẹ̀ ẹni tí fi ìnira náà wọn tí ọlọ́run ọba ọba ti ìwọ ọlọ́run kò sí ìṣẹ̀lẹ̀ sí òun yìí tí tó ti kó tó agbára ọlọ́run ọba lọ ọlọ́run ọba rẹ̀ fọlá ní àdéhùn ọlọ́run ọba rẹ̀ wọn náà lọ́ba bí ẹ̀ ẹ̀ ní wọ́n ti yá ní tí wọ́n ti jẹ́ káwọn èèyàn wọ́n pé wọ́n ní ọ́ wọ́n ti sùúrù ìrànlọ́wọ́ ọlọ́ọ̀bá ti wà bá wọn ìṣẹ́gun látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ọmọ bá wọn nítorí ìyẹlé kò sí tí ó ìwé lọ́wọ́ ọlọ́ọ̀bá padà àjọ ọlọ́ọ̀bá nílé nítorí ìyẹlé wà lẹ́nu ti sùúrù àdéhùn yìí náà bọ́ àbá wọn náà wọ́n lọ já àgbàdì níyàwó yìí nìyí ọlọ́ọ̀bá ti wá bọ̀ nínú àwọn àrùn àwọn òbí sí ọlọ́ọ̀bá àròyìn wọn fún wa lọ́kọ̀ọ̀kan àròyìn ànẹ́lẹ́lú ìdúnkùdúnkù àròyìn ànẹ́lẹ́ ìbọ̀láyé inú tí àwọn èèyàn rẹ̀ tuntun rẹ̀ rí àròyìn ànẹ́lẹ́ wúrú àròyìn ànẹ́lẹ́ sọ́ọ̀rẹ́ àròyìn ànẹ́lẹ́ musa àròyìn ànẹ́lẹ́ ìgbà gbogbo wọn bákàrà àròyìn fún ànẹ́lẹ́ sọ́ọ̀rọ̀ náà wà nínú ànẹ́lẹ́ ìgbẹ́tọ̀ díẹ̀ nílẹ̀ fún àwọn àwòrán tí wọ́n á lọ mẹ́rin kan wọ́n máa wọ́n gbà àwọn súnà bá ti sàmà yà nípa ọwọ́ àgbà kó gun sánmà lọ nípa kọ́ ọ̀rọ̀ mẹ́rin kan wá bọ́yà ni wọ́n tún gba yà sí ẹ̀ta àti pọ̀. pàtàkì àwọn mi àyà bọ́yá ó mèrè wá fún wa ìyẹn ní pé bí a ti sọ̀rọ̀ bá wà lọ sílẹ̀. ó kú nílé sílẹ̀ ìwọ̀nba tó o lè ṣe náà ni tọ́lọ̀ wọn bá ti fi rán ọ kó fi ṣẹ́gun lọ. ó ní bá la rẹ̀ o ní ní ìtò dábàrà rẹ lọ́dọ̀ mú wa kò tẹ̀ ń wọn. Kódà ti sọ̀rọ̀ ọ̀hún mọ́ para rẹ lórí ìbàjẹ́. Kódà bọ́bá ikú ọ̀dọ̀ ọ̀hún kò ní yóò jẹ fún ọ. Wọ́n lọ ṣá àwọn ọ̀rọ̀ ẹ̀sẹ̀ bá àwọn ará ìjà. Bọ́bá ikú ọ̀dọ̀ ọ̀hún gbogbo wọn pátá ọlọ́run sì máa ń kó sórí kí o. Sórí ìmọ̀nà àti ẹ̀tọ́ ọ̀rọ̀ ọ̀pá ó ti lè yọ padà yà ọkọ̀ àjẹ́ tó ti yẹ ọ. Mọ́mọ́ àrò kí ni ṣe ìṣẹ̀lẹ̀ kí ni tó fẹ́? Gbogbo wa ti lò ti ṣe ń já. Gbogbo ayà ló ti kà fún já. Gbogbo àti ìjọba ló ti kà já. Ṣùgbọ́n kọ́ sí kúì náà ni. Mọ́ bàrà lọ́fẹ́ lẹ̀. Kò lè wájú kí ìjọba wa ti gbé yẹn. Ọlọ́run fẹ́ bá mi sọ̀rọ̀ lọ́wọ́ àyè ìṣẹ̀lẹ̀. Ó lágbára àti pé kí ìjọba wa gbé lọ kí n tó ti kúrò wọ́n láti ṣe tọ́lọ̀ wá lè ṣe. wọ́n wá gbà ó wọ́n gbà ó wọ́n tẹ̀lé ó wọ́n tẹ̀lé ó tẹ̀lé ó kí ọlọ́run lẹ́kọ̀ọ́ lé ó. mọ́ba ara rẹ̀ wọ́n tẹ̀lé ó sì yẹ ó. ọlọ́run bá yẹn pẹ̀lá yìí. kọ́lá ọ̀ṣá àwọn ọ̀rẹ́ tó máa ń wà tọ́wọ́ ọlọ́run ọmọ bá yẹn jọlá apá gbogbo ẹ̀ dáhùn pátá lọ́ba wo ọlọ́ọ̀ba kọ́lá ní báyà ọlọ́ọ̀ba ní lẹ́jà àti nígbà tó máa tẹ̀wá ní yà. Aláàbá wo ọlọ́ọ̀ba tí wọ́n ní ìwọ̀n tó sùn. Òní sí bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ìgbé, òní sí bẹ́ẹ̀ nǹkan fún yìí. Ṣùgbọ́n ní nígbà ọlọ́ọ̀ba bó ti dá wa náà ló ti fẹ́ bó ti fẹ́ inú ìrádà àtòmíyà. Bọ́lọ̀ọ̀ba ti fẹ́ múmi yọ ọmọ bẹ́ẹ̀ ní ìbìrì ọmọ bẹ́ẹ̀ ní kò sí dọ́kàtà ni kò sí kéèké ní mọ́lórí ilẹ̀ sí dọ́kàtà ni kò sí múmi ní mọ́lórí ilẹ̀ tí ó wọ́lọ̀ wà ní ètò ti gbogbo fẹ́ẹ́ ti wá ní ọ̀nà ìdílé ọlọ́wọ́ máa ń kọ́lá tó wá sọ́nà sọ̀rọ̀ àrẹ sọ́nà pé fàlà àtàkùn náà náà nàìjíríà yìí ìrà àlẹ́ bí ọlọ́run má ti jẹ́ ọ̀kan tún àwọn ìjà yóò tún fi bí ìyẹn ní pé àwọn ẹtí wọn ní kúrò àwọn olùkọ́ni àjálù lẹ́lẹ̀ lárúbáwá láti ìdáhùnmá ní ní àgbàká ṣùgbọ́n ní lílo rẹ̀ ìmá ní ìmá túmọ̀ sí bíbùl ẹ̀mí àwọn bíbùl ìmí ìmá túmọ̀ sí àtòjìjẹ́ ìmọ̀ ọ̀nà àgbàká isi masu matsi a turbe su ala la yas'alanna ahadun alaina anan ta da fawqa jahil jahil na jahil da ko sai kene kama wa yi su ni ya ko kama wa ka na ma wa ti du ti ene lo ja du da ta ko le su ko ko le ba ala ba su ya ne sallallahu alaihi wasallam ko da ti so ko yi o ki para ne o ti da para ko ko ni lo ba ti ko ko le ni lo nítorí eré má jẹ́ ọ̀kan lọ àwọn tí wọ́n ní ṣe sùúrù ẹni pé jẹ́ tó ní sùúrù láti sùúrù lórí wọn ìdájọ́ lórí wọn ní tí kò wọ́n jẹ́ wá sí ọlọ́ọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ sí ìdíwá sí ọlọ́pàá wà ní ìpàdé ní. ìnáwó yasitadi olùlànà yasima ọmọọmọ náà wàlìmáwùtà yàrá àbúrúmọ̀ ọ̀hún náà ilẹ̀ ìlú yóò gbà ọ̀hún. ọlọ́pàá wà ní ìpàdé ní kìí ṣe gbogbo èèyàn náà ni ọba wa ti tẹlẹ náà torí àtẹ́bí ọlọ gbogbo ẹgbẹ́ òtí lè wo ṣe wá tó gbogbo ẹgbẹ́ òtí lè wò kó mẹ́rin lọ́tọ́ tó tó péye kìí ṣe gbogbo ẹ̀dá náà ni ọba ọ àwọn àtàwọn ọba tí nàá máa tẹ̀lé gbogbo ẹ̀dí náà ẹ̀ àwọn ẹni tí jẹ pé tí wọ́n dáhùn tó àwọn náà làwọn ẹni tí wọ́n níbi gbọ́ tó ṣe wá láǹfààní àwọn ẹni tí wọ́n gbọ́ ní gbígbọ́ tó ṣe wọ́n láǹfààní àwọn náà wọ́n jẹ́ pé ẹ̀ wọ́n ní tọ́lọ̀ wọn bá wù. ṣùgbọ́n ẹ̀rọ mi ọlọ́ba ní wọlébọ́ ta ẹ̀ láwọn òkú kìí táwọn òkú jáde bọ́ lára ọ̀ àwọn òkú tí òdodo ráyè tó kù lára wọn mọ́. àwọn òkú tó jẹ́ pé nǹkan rìn lórí ilẹ̀ ṣùgbọ́n kò sí ìkẹ́kẹ́ tó wúlò fún gbọ̀dì ara nígbà tó ti tọ́lọ̀ ọlọ́wọ́ ilé àwọn ilé yẹba àkókò ńlá ọkọ̀ ọlọ́wọ́ gbogbo wọn dìde yẹn ló jọ ọgbẹ́jà ìyáàmà wọ́n padà dìde ọlọ́wọ́ táwọn tó ń bá ilé ìlú jáwó lẹ́yìn náà àwọn àdáwọn padà sọ́dọ̀ ọlọ́wọ́ yẹn ni pé ẹjọ́ tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́wọ́ kò ní ṣe wọn láǹfààní látàyè bí ló ti ẹ̀ tí wàá sùn sí wọn láǹfààní ṣùgbọ́n wà sí òfin wọn láǹfà nígbà tí ọ̀n bá ń ké mọ́ kùtà ní bẹ́ẹ̀ ni wà wọ́n gbogbo wa ti tó o ṣe kò sí ẹ̀ lápá kankan lẹ́yìn wọn torí wọ́n ti lò sí bí ìbàdí yẹn ń di òkú kí àwọn oúnjẹ níbi òkúkọ dìde dìde dìde púpọ̀ bọ̀ ọlọ́ba ni bẹ́ẹ̀ náà làwọn ẹni tí wọn ọ̀gá ọlọ́run ọba gbọ́ bó ti lè wọ ọsọ fún ọdún mọ́ fún òun gbọ́ kò ní yé wọn àwọn ẹ̀tọ́ bá wọ ọlọ́run wa ní ìdùnnú kọ́lọ̀ wa kà wá fún àìsàn mọ́nà kọ́lọ̀ wà lẹ́jọ́ náà

àtúntò bí ju tá a bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ̀lẹ̀ fún náà làkùn láti ti yẹn wá sí wọn. Èéfín káàdì wò lè mú rẹ̀ wá. Báwo sọ àwọn fẹ́rẹ́ rí mi? Gẹ́gẹ́ bí àwọn àlùmọ́ tí wọ́n ti wá sí báwọn náà ṣe ka ànẹ́bí wọn níjà. Ìgbẹ́ mẹ́rin wa, ìtawà àfáwé, ìjàwé ni máa pẹ̀lú múra jíjà àbí dalala anubuwa dalala tunubuwa ìjọ tọ́ka sí pé ànábì ọlọ́run ọba ní ọ. ìgbà míì àwọn ìjọ àwọn ànábì wọ̀nyí kọ́dà àwọn ọmọ àlàálẹ̀ tó ọba ní ká gbà bá ànábì ní ọ tó ọlọ́run ọba rẹ kó lọ́rùn ọ̀bí ó ti báyìí. gẹ́gẹ́ bí àwọn ará mọ́tà bí wọ́n ti pa àlẹ́ sọ́lọ́lá àwọn àlẹ́ ìwọ̀sán bẹ́ẹ̀ tọ́ ọlọ́ọ̀lọ́rọ̀ àbábọ́lọ̀ lágbára lórí òkúkú òkúta sọ̀bá àti mọ̀wá àwọn apáta ńlá lẹ́jù sọ́kọ́kọ́lọ̀ ọba àwọn sọ́bì gbóǹkà káwọn máa ná títí wọn sọ báwọn àtẹ́jọ́ lọ nípa ní tí wọ́n ti máa ń ga àkáǹtì àwọn ọmọ ẹgbẹ́rẹ́ yìí tí wọ́n sọ fún àtẹ́lẹ̀ ìta rẹ̀ sàrásàsàrà sọ́dọ̀ ọba rẹ̀ lè sọ kébù ló ń jẹ káàdì láti sámà. ọlọ́ba sọ káàdì náà ṣùgbọ́n ọba fún ọba ọlọ́ba ọba lè gbọ́ lára ní ìjú wọn sọ fọlọ wọ́n ní nàbà àpọ́nù ara ẹni lẹ́sìn àáyà ọlọ́ba lágbára tẹ̀ láti sọ àná òun kalẹ̀ ọlọ́wọ́ bá ní agbára àti ìbílẹ̀ kò lágbára ọlọ́wọ́ bá lọ. ṣùgbọ́n tí ọlọ́wọ́ bá bá sọ ayà kalẹ̀ ọlọ́wọ́ bá mọ̀ wọ́n dà kí ní àtàwọn ọ̀húnláyà ọ̀pọ̀ wọn wọn ò máa rí ọ̀lọ́ lórí àwọn olùmọ̀ ní ìjọba nígbà míì tí àwọn àjọ kan bá nípa ànẹ́bí mú ṣe báyìí tí ẹ bá wà látọ́ka sí ní kí ànẹ́bí kọ́ sọ fọ́lọ̀ wọn bá rẹ̀ ẹgbẹ́ kọ́ sọ àbájá sàbá àti màwá kọ́ sọ góòlù ọlọ́wọ́n kò sílẹ̀ kí ló dé fọ́lọ̀ wọn kò fi ṣe torí pé أقول له وتصل معي وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا الله عليه وسلم kise kaka inni kọjina wa láti ṣe àwọn tí wọ́n tọrọ yìí bí ó ṣe pé àwọn ará wájú báwọn náà ti tọrọ àdínú wọ́n tọrọ pé ilé àtẹ́lẹ̀ wa ti gbọ́dọ̀ ọba àdínú ti báyìí nígbà tó àwọn bá ti mú wa wọ́n tún padà pé ní rọ́ọ̀nì nínú súnmọ́ ọ̀rọ̀ sì ni tí àwọn àjọ àbábá ti ní kánẹ́bí mọ́ọ̀sẹ̀ kankan kánẹ́bí wọn bá fẹ́ lọ sọ́dọ̀ wọn bá ti àti kẹ́ ẹ̀yà nù tí wọ́n bá ti ní láwọn ọ̀gbà báyìí ìyá ọlọ́ọ̀bù sọ̀lẹ́ lórí ìmáàmù ìtò kàtí ni wọ́n ní ìyàtọ̀ lọ́wọ́ àǹzálà wípà máa bálábú fún wàlàbí nínú làájálà fún bèlùkùtùbà. tó gbogbo àtọ́lọ̀ bá wá ti ṣe tí wọ́n tọrọ wà láì fún ọba ti lè gbàgbọ́ báyìí ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ọba kíyà òun ọ̀sọ̀ yẹn lórí. ọlọ́run ọba ní kọlá tí wọ́n sọ fún ọmọ mùsùlùmí àyà ti dẹ́gbà tàbí ìfà gbogbo bàtà bá sọ àwọn àmì ọlọ́wọ́ bá kalẹ̀ àìsọ̀ kalẹ̀ lásán bí o ṣe pé ilá tàbí ìfà kó lè bá a máa jẹ́ ìjà ìjẹ́rùbà mẹ́ta sọ àyà kalẹ̀. nítorí ilé àti táwọn èèyàn bá pe ànábì wọn lẹ́sọ̀ pé kọ́lọ̀ ọba àdékọ́ bá tó dòdò ní kó fún wa kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí. inú àwọn ọlọ́wọ́ ọba ẹni lórí wọ́n gbà ní pé kọ́lọ̀ ọwọ́ wọn ṣe torí tọ́lọ̀ wọn bá bá ṣe ẹni wọ́n súnmọ́ jù náà ni pé àwọn náà ní gbà gẹ́gẹ́ báwọn ará wájú ní òfin gbà eléyìí ó sì fa ìyá ọlọ́run ọba ní kíákíá lórí wọn ọlọ́run ọba ní kọ́lá ní. وما من دابة في الأرض ولا طائر يغفر بجلال حيه أمم أمثالهم ما فرقنا بالكتاب من شيء ثم إلى ربهم يرجعون الله عليه وسلم وما من دابة في الأرض قصي إن كان لوري يفعل láyé tá a wà ẹ̀ àtẹ̀mí dáàbà gbogbo dínrín ká ọlọ́ba kò sí kà ń kọjá pé kọ́lá wà lá fáàlì kò sí ẹyin ẹ̀ka tí ń fò ní sámà. Yàtí irun Ada kuma ko da shi ne wa a daya kuma ko kan ne ka wa to a kana zama su nawa ya fi ni Kalau la ai kọlọ wọlé ba tẹrẹ kọlọ wọlé ba tẹrẹ lẹnu yìí o bó tẹrí náà àwọn opo, máa gbàgbà tó fẹ ó kó àti mọ tó bá yín yẹn gbàgbà lè yẹ kó àti mọ tó bá ọwọ́ aláwọn àìlè ọlọ́ọ̀rọ̀ yìí tọ́wọ́ ẹ̀kọ́ nílẹ̀ bí ilẹ̀ yẹ kùbú náà ìtaaba ọ́nìdì ní àìdì ìdí. Ebi kọ́ máa bẹ báwọn ẹtí wọn kọ̀ gbé sẹ́ńtì ẹ̀yà bàbá akọ̀yẹ̀. Bọ́lọ̀ wọlé dà ìpèlè lẹ́gbẹ̀ẹ́ gbóhùn ṣe wí bẹ́ẹ̀ náà ويقولون بألسنتهم ما ليس في قلوبهم ọlọ́run ọba ni wọ́n sì ń fi ahọ́n wọn sọ tí ó sì lọ́kàn wọn tọ́lá wá tí wọ́n sọ tí ó sì lọ́kàn àti ọba àwọn àwọn ti sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kó bá àbẹ̀rẹ̀ rẹ̀ kó ní ẹ̀fọ́ sì yé ti pé bí ẹ̀ náà ilé ẹ̀rọ ọba sọ pé wọ́n lápá ìrìn yẹn sí ìdìdà ẹ̀yìn kò sì sí ẹyẹ ẹ̀ka tí ó kò pẹ̀lú ìyẹ́ rẹ̀ méjì àyàfi kọjá pé ìjọ kan làwọn náà bí ẹ̀rí náà bẹ́ẹ̀ ti dẹ́gbọ̀n rẹ̀ léèrè. nẹ́ṣẹ̀ kan làwọn náà táwọn náà dágbó ọlọ́mọ ọba nìkan lọ́mọ bí ṣe ti àdìsẹ̀ mi wọn. ìdílé ìlú ti jẹ́ pé àwọn ẹni tí wọ́n tọ́jà pé ìmọ̀ àwọn jọ mọ́ àwọn kan tẹ̀mí yálà kékeré àti tóbi àwọn balọ̀dẹ̀ àti mẹ́kọ́ balọ̀dẹ̀ ẹ̀sọ́ bí ó ń bẹ̀. tí wọ́n bẹ̀rẹ̀ sí sàlàyé àwọn ìtẹ̀lé àwọn ìtọ́rọ̀ wọn bá jáde ló sì máa yà ẹ̀ táwọn àwọn ẹ̀dá ti lọ́rọ̀ bá ti yàtọ̀ ìwọ́lùkọ̀ nìkan ló ní bá ti rà. oyin láti tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ ọdún tọ́lọ̀ bá ti kó ní láàká ẹ̀ àti administration wọn wàláyé bọ́bẹ̀ déni àbá kúkú rẹ̀ ló gan ọ̀yà kó sọ fún un oyin lásìkò àbàkó ní dídó oyin lásìkò kó lóyún bí wọ́n ti létò wọn bí wọ́n ti létò bí wọ́n ti létò wọn a máa lọ́ba obìnrin máa lọ́ba obìnrin lọ́ba wọn títí máa láwọn àwọn òṣìṣẹ́ tí máa láwọn bọ̀dìgáàdì tí máa ní síkírítì tí máa láwọn ẹ̀sìn ọlọ́gbó tí ọlọ́gbó ń jẹ wá kù sí sí èyí. báyọ̀ ìmọ̀ aláwọ̀ advance batch. tí wọ́n mọ òkè ní bẹ́ẹ̀ wá ní kókó dé. yóò ti sọ́dọ̀ àti ọwọ́ àlẹ́yìn bọ́yà nǹkan bẹ̀rẹ̀ lẹ́yìn security gbogbo ẹ̀ lórí ní. ọlọ́wà tí ilá ó mọ̀ fún àǹfààní. ìwé bá tẹ̀lé papọ̀ ti àwùjọ àyè ọ̀nà tó wọ́pọ̀ ní ìgbésẹ̀ àwùjọ àyè tó wọ́n mọ́tàlá ọ̀gbọ́n tó máa. dàbí ìlọ ìjọba tẹ̀lé orí oríṣiríṣi nǹkan ní ẹ̀dọ́gbẹ̀ tó ń sọ àìsàbíṣ àwọn sáyẹ́ǹsì tí wọ́n invest in area ọlọ́pọ̀ sọ̀tẹ́ tí wọ́n bá ń sọ lọ́yọ̀ lẹ́nu láì ọlọ́pàá gbogbo pátá fún wọn àǹfààní ìjọ làwọn náà díẹ̀ kìí sẹ́yìn nìkan náà lẹ́wà organize àwọn àjọ tí wọ́n wà organize wa ọlọ́pàá wà nígbàlá ìyẹn tó gbogbo àwọn ilé ẹ̀dá ìtọ́lọ́wọ́ bá dá náà jí ọlọ́wọ́ bá máa bà lọ́kọ́ ní áfíríkì gáàdì ìṣe kò sí ìjọba tá a tíra àbí àkọsílẹ̀ ọ̀nà àwọn àjọ ẹni wọn wà láti ìjọ ìjọ ẹranko ìjọ kìnìún ìjọ kò sí ìjọba ìjọ ẹyẹ kò sí ìjọba bóòlù ọlọ́jọ́ àbàdì ẹ̀. Bí ẹ̀dọ́ ọba sọ́dọ̀ àkùrá ni pé wọ́n wá ní já pàtẹ́tì àbùkù ilà àlùmọ́ àdìrísìkò ha wà yá àlàbò mùsùlùmá ma ha wà mùsùlùmá ha kúndú fi ìta lè wù. Ọlọ́ba ni wọ́n wá ní já pàtẹ́tì àbùkù. Kò sí nǹkan kan tí ń sẹ́mi lórí iye pẹ̀lú lọ sí ń bọ̀. Ẹranko ni àdéhùn àyàfi kọjá pé òun ọlọ́run ọba òun ti déèkì sole responsibility tí ó dẹ̀ tí òun òun gbé ẹwọ òun gbé lórí ààbò ibi àtọwá ní ìkòní tí ọjà kò ṣe lọ́dọ̀ náà kì í ṣe lọ́dọ̀ náà gbogbo ojú òṣìṣẹ́ ní ọlọ́wà sí ẹwì ìlà lásán ìjọba lọ́nà tọ́ba bẹ́ẹ̀ tó jọ lójú ọmọ bá wọlé rẹ̀ sádọ̀ ọ̀la wàlá ìrà lásán lè ju ọmọ wọlé ìrà lásán ó lè ju ọ̀la lè ju ní ìrà ó máa ń ní ìjọ làwọn náà ẹnìkan lọ́yẹ̀ fún péjọ kan ọwọ́ àtòlé lásìkò ìjọba àwọn oríṣiríṣi kòkòrò ní máa kò Ìjọba láti wọ lọ́wọ́ yìí kò ní lẹ́tà ní mẹ́rin. Ẹnu òun tí wọ́n wọ pálọ̀ tó náà ti tọ́gù. Ọ̀sá padà wá ọba less than ten minutes. Ó lọ́wọ́ ọ̀pọ̀ tuntun ẹni lọ wọlé. Àgbà wọn ti lóun àti àwọn jáde tó pálọ̀ sí. Ó lọ́wọ́ ọ̀pọ̀ tuntun ẹni lọ wọlé. Bí kọ́wọ́ tó kura wà wà ní kúlù ní a sábà ní wẹlẹ́ wọ́n ní kúta kò tó wọn yàrá bá lọ lẹ́kọ̀ọ́ wọn bá dá yẹ wọ́n bá ti lè kọ́ wọn lọ sọ olúwa wọn náà wọ́n ti lè kọ́ wọn yìí nù yàrá àwọn bá tó bá wọn ti fi wọn náà bá lọ. tó ń tọ́ ti dàárọ̀ wọ́n gbà kó wọ́n ti bò láti mọ́ wọ́n mú àǹfààní gbogbo wọn wọ́n ní jọ àfi tí wọ́n bá ní wọn bá wọn lò gbogbo ló jọ á jẹ́ wọ́n yẹ pé ẹ̀wọ́ orúkú kó wọ́n ṣe ìdè kó wọ́n ṣe ìdè wọ́n wọ́n owó tó kó lọ́ọ̀dì ọwọ́ mú láì jẹ́ ẹtí ọ̀dọ̀ tí ọ̀dọ̀ ẹtí ọ̀dọ̀ bọ́ọ̀lù gbogbo ẹ̀ nara wọn lọ́nà ẹ̀ ará oko ní oko pápá ní aráàlú aráàlú náà ti sẹ́ pápá ní orogo ẹlẹ́kọ̀ọ́ iṣẹ́ tó ń ṣe kára kó bá lọ́wọ́ ìjà sára ìjìnlẹ̀ kò sí sóró kò sí ìgbà tó wàhálà dé tí ó náà bá ti ìwò kó tó ṣe gbogbo ẹ̀ tí ó ti tí ó aráàlú ọ̀wà ara bẹ́ẹ̀ ló náà bẹ́ẹ̀ jẹ́ lóko. Ìyẹn lọ bẹ́ẹ̀ pé ànáàtò lè bá bí wà àbúrò àti gbàgbó lè bá àbúrò wáyé lẹ́yìn ìṣòro ìpínlẹ̀. Àwọn ẹ̀dẹ́ nìyẹn. Àmọ̀ àmà àtàrò owó àtàrà adé oníkàlùkù sáwọ̀ ọmọ yá rẹ̀. Ó kàlùkù rẹ̀ ti àtàrí sísì fọ́mà yá rẹ̀. Ìdí ìtọ́wọ́ kò tún kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan àgbẹ̀ olówí ìjọba láti ọmọ inú kòkọ́ wà ìjọ wa ní ìjọ wa ní ìjọ àlá rẹ̀ pọ̀ náà tẹ́ ẹ́ dẹ́gà ní ẹgbẹ́ tí wọ́n á tàbí ìjọba tí wọ́n ti bẹ̀rẹ̀ ọmọ yìí ìjọba yìí yẹ ọlọ́wọ́ àkókò gbogbo ẹ̀ ń bọ́ àǹfààní ìjọ ni wọ́n àwọn náà sẹ́ni kù tì í ọlọ́wọ́ bọ̀ pàgbé wọn. Allah ni wọ́n fọwọ́ sọ̀rọ̀ ní Allah ìṣe ọlọ́pàá tak ṣe tí a gbà lórí ìbẹ̀rù wákà Allah ìjà mẹ́rin láti àmì lórí ìgbà àwọn ọmọ rẹ̀ tó kù náà wọ́n ìyá wọn. ẹ̀wọ̀ ẹranko wọn ni dia jọ̀ ìgbẹ́ wọn yóò kéré jù nínú ìdúró jẹ bọ́lá wọn bá tẹ́ ń kó láti kí ìjẹ́ bẹ́ẹ̀ lè fẹ́ yìí náà kí wọ́n á lórí ọlọ́run tí ọgbà gbé rà kó lọ́rùn sì gbàgbé wọn. ìpè rábà wà ní ìjẹun tí wọ́n á dé kú ọlọ́run kọ́ lọ́run lábàá gbàgbé ọlọ́run á lọ́wọ́ pàpà fún ẹni tó dájú nínú àkọsílẹ̀ ọlọ́run fún ìtẹ́lù ọmọ àgbàdo. kí ẹ wá gbogbo wọn pátá ọ̀dọ́ ọlọ́run ọba wọn náà wọ́n padà sí. àti èèyàn àti ẹranko àtàwọn ẹyẹ gbogbo wọn pátá ọ̀dọ́ ọlọ́run wọn padà sí. ìbáwọ̀ ìlú kàdé ìrànlọ́wọ́ ọ̀làwọ̀ tààlà. wọ́n ní àbúrò ẹ̀ra ọ̀dẹ̀ ọ̀làwọ̀ tààlà àná lábẹ́ ààyè wọ́n ní yóò ṣàrò ọ̀pọ̀ kúndùn yọ̀wọ̀ ìṣèyàwó gbogbo ẹ̀dá pátá ìlọ́lọ́wọ́ gbogbo ìgbè ní ọ̀gbẹ̀ ìyá gbogbo ẹ̀dá pátá ìlọ́lọ́wọ́ gbogbo ìgbè adé tó ti jẹ́ tó ti yà mọ́gbẹ̀ ọlọ́wọ́ gbogbo ìgbè ó ti ọ̀gbẹ̀ ìyá ọlọ́wọ́ gbogbo ìgbè ní ọ̀gbẹ̀ ìyá wọ́n ní àgbàmáyé wà jàwá wà báyìí kúlù ṣe àtàwọn ẹranko ni àtàwọn ẹyẹ ni àtàwọn kòkòrò ní gbogbo kan pátá àwọn gbogbo wọn ìgbésí ọmọ ìyá àti ìyá wọn. aláwọ̀ pẹ̀lú ọ̀gá àti ìṣe. ọlọ́wà ọba ìjọba tọ́lá wa gbọ́mọ dìde àbúrò rẹ̀ ní fàyàkùn mi àti lẹ́yìn ọmọ ìdí ayé àbúrò rẹ̀ jàmọ́ á nílẹ̀ ìpàdánà nínú àtijọ́bọ̀ ọdún ìjọ náà lọ yóò ní ẹranko ihò tọ́tàn ẹ̀ tí ò ní ọwọ́ púpọ̀ ní ojú òbí rìvẹ́ǹsì ọ̀tàn tẹ̀kọ́ lábò ti dùn ní ọgbẹ́dẹ̀ àbíyá ọlọ́wọ́ ni wọ́n tó ní wọ̀n wá náà torí àtijọ́ kò ń lọ ọlọ́ọ̀dẹ kalabosi onídọ́gbọ́n torí ẹranko lélẹ̀ ó ti ẹranko ọmọ ẹgbẹ́ àlẹ́jọ́ ọlọ́ọ̀dẹ kalabosi ọlọ́ọ̀dẹ onítọ́bẹ̀ eléyìí ọmọ ìtàgé lẹ́nu àti ìtàgé sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sọ̀rọ̀ alẹ́bi ní ní ọ̀gbẹ́ni àtìyá torí àtẹjọ́ pọ̀lọ́ ọlọ́ọ̀bù òbí sábòsì ẹranko oníhù tọ́tẹ̀ tí ò ní ìlú tó sábòsì ọlọ́ọ̀bù òbí kí ẹranko tí ò ní ìlú ní ọ̀gbẹ́ni àtìyá kó mú ọ̀gbẹ́ ọlọ́ọ̀bù òbí ní ọ̀gbẹ́ òun ló kò ló sì bẹ̀. àbúrò rẹ̀ ní sẹ́lẹ̀ bá tẹ̀ tó pẹ̀ ẹ̀ kúùlù nígbà tí gbogbo ẹranko tá a tàbí síkú tó náà bá gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọmọ ẹni kejì rẹ̀ káwọ̀ láì jẹ́ tí wọ́n wọ̀ àbí nẹ́tọ́ bá ti gbẹ̀sẹ̀ sẹ́nà ọlọ́ọ̀pá wa ní kú ní ìwọ̀nba ọlọ́ọ̀pá ti sọ̀kọ́ ya ẹ wá di àwọn ẹranko wa di ìgbà náà ó ní pàdédá ìkàyọ̀ kúrò ìkàkiri kéèkéèrí tọ́ba bá tó kọ́ àgbọ̀ àtọ́ba àgbọ̀ ẹni kékeré rẹ̀ tó náà tí wọ́n ti fẹ̀. Lọ yá lẹ́yìn ní kóńtù tó ọba. Lọ kí ló dé tí mi ló lù dé pẹ̀lú mi? Wọ́n gbé tọ́ba ti dè kọ́ náà kò sí bá wọn náà. Ọlọ́ba ni fún ẹ̀dá òkè gbogbo wọn bá dáná dàgbà sọ́dọ̀ ọlọ́. Ọlọ́run ló lù tẹ̀lé agbára àti láàrin àwọn ìrà ọlọ́run ti dàgbà láàrin àwọn akòkòrò ọlọ́run ti dàgbà torí kọ́lọ̀ wà ló lágbára lórí òkú mi. àbúrò rẹ̀ àtọ́ka ti pé gbogbo ilé ọlọ́run náà tẹ̀lẹ̀ ní kí àtijọ́gbọ̀ ọlọ́run owó ìbà dáadáa fún nípa kọ́lọ̀ ìbára ó sì. ọlọ́run bá ní gbára ní. والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات نعم. من يشاء الله يخلفه ومن يشاء يجعله على صراط مستقيم الله أكبر عليك والذين كذبوا بآياتنا àti àwọn ẹni tí wọ́n pe àwọn àmì ọlọ́run ọba tí. Àgbèká ti wá sí wọ́n sọ fún wọn pé ẹjẹ́ bá wọn. Wọ́n wà lérò pé làwọn ti káwọn obìnrin náà báyọ̀. Wọ́n wọ́n pé àwọn tún tira àwọn bọ̀dù sílẹ̀. Ẹ lábẹ́ àyà làwọn olùmọ̀síṣe ti bá àkùnkọ́ lágbàá pé tí èyí bá wà nínú ìlera kọ́mọ́ wà ló jà ìjọ ìkókó pè láàkà ìwà níbi pé máa dára ní yorùbá àwọn ọ̀ṣọ́dù ló ní ní ìhà ìhà kọ́kọ́ kọ́kọ́ tẹ́lẹ̀ láàkà ìhà lọ́dún tó kúrú ìdààmú ló jẹ́ ìṣòro ló dé wá bí torí nígbà ọkọ wà tó nira àsìkò tí ṣe dáná ní ìlú ọmọ mi aka rẹ padà wá ní kí ló wà wọn kí ìdílé kí ló fi fi ṣe tó wọn irú rẹ lọ́wọ́ àdìsí ìdẹ́lẹ̀ ló ti wá náà. àwọn tó ọba ilé jáde sáà ní òsì ọ̀run lò ìjọ ọmọ pèsè lọ kọ́ wá ní lóòótọ́ tó fi bọ́ dájúdájú àti táyì ti sàn yẹn lọ àbí kéèyàn tẹ́lẹ̀ padà lọ sọ́dọ̀ ọjọ́. bákan náà ọ̀gá náà wọn sẹ́lẹ̀ ọ̀gá ayé ìkẹyìn láyé àjáàd ebi lè yọ sọ́kà àtàkàbí tí wọ́n fẹ́ sàfà ọ̀gá náà wọn síwájú nígbà náà tọ́jú pé ebi tó dáa sí àbí tó ti tó wọn mọ́ jù náà ní kí wọ́n bẹ̀rù àwọn èèyàn kò sí tọ́ka. àtàfà ni àtẹ̀tí ọ̀pá ẹjọ́ àti pété ẹ̀yọ́ padà nù. ìdínà rẹ̀ pọ̀ ìdínà àjáde. àwọn àtọ́wá lọ bá ní bàbá ìgbà ádàmù lọ́sùn. wọ́n á lọ bá pé ìdínà arákùnrin ti pọ̀ àwa ti ìjọba gbà ìyá bàbá sí. àwa gbé máa gbé dáa. àwọn fara wa kó pẹ̀lú àwọn gbogbo rẹ̀. Ní àwọn sọ̀rọ̀ àti ọ̀dọ̀ sọ̀rọ̀ yẹn kálá. Wọ́n ẹ̀ bọ̀dọ̀ náà. Wọ́n ní àjáàdù. Kẹ́rẹ́ àjáàdù bẹ̀rù wọ̀. Òkúbàtà máa tó sọ̀rọ̀ àyè lórí. Fàlá àtúkọ́ ìlú bàbá yẹn lọ ti da ìdálẹ́ ti wá bá ìyá ọlọ́wọ́ wa tọ́lọ̀ wá tẹ̀ sọ ní lórí wípé kálẹ̀ ti padà ó lè wọ́n ti kí ẹ bá fẹ́ bọ́ bí ìyá àjà ẹ̀ka ara ẹ̀kẹ́ bọ́ ọlọ́wọ́dá ìdá àbúgbà kó náà tà lọ́wọ́ òun ẹsẹ̀ padà lọ sọ́dọ̀ lọ ẹ̀túbá ẹtí mutí nu yọ ọmọ mutí ma ẹtí sèsì náà nu yọ ọmọ sèsì náà ma ẹtí ju owó èdè nu yọ ọmọ jẹ owó èdè ma ẹgbẹ́dẹ dúkìá ọmọ olùkọ́ ọmọ jẹ ma ẹtí pa ọmọ ọmọ ma ẹsẹ̀ padà lọ sọ́dọ̀ lọ kí ẹ bá sẹ́ni padà lọ sọ́dọ̀ lọ tẹ ẹgbẹ́ lọ wàláyé òfìsí náà tẹ̀rọ ọlọ́wà sí yóò gbà ẹ̀ka kù àmọ́ tí ẹ bá wà láyé gidi lẹ́ẹ̀dì eléyìí ni àkídà alùsùn náà ibi ọba láti ìjọba rẹ̀ ni wá àgbègbè ìmọ̀ ẹ̀rí ń kan sùn àwọn èèyàn léde ní gbogbo bó ti lè wọ́n jẹ́ tá a bá lọ wọ́n bá dé nípa padà wá sí ìjọba rẹ̀ náà ni ẹ ti lọ kú kò ní ká ní padà dé ó wọn rẹ sí sùn padà ẹ kì mọ́kìrì bí ẹ̀dẹ́gbẹ́ padà wá kí ìṣá ìkórè jìnnà. ẹ gbọdọ̀ ṣe ti jẹ́ ìgbé ẹ̀dá wà ní gbẹ̀dọ̀. la ẹsẹ̀ ló padà tó tó wọ́n ẹ máa bẹ́ lọ. àwọn náà ti nígbà bẹ́ lọ sọ́dọ̀ ọ̀bọ̀ ọ̀dùà. ọlọ́kùn gbàdúrà gbàdúrà hmm. ọ̀kùn tọ́lọ̀ tọ́lọ̀ bá bá dá àwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú kùsíbà wọn láì fẹ́ tẹ́lẹ̀ padà lọ́sọ̀tọ̀ ọlọ́ kí ló lè bá yín là wọ́ torí bọ́lọ̀ nìkan ni láàmàlùjá wà láàmàlùjá ní ìlà ìlẹ̀ka tọ́lọ̀ ọmọ bá padà ó kàn ọ̀dọ̀ ọlọ́run náà lọ́ọ́ sàkàrà lọ láti ọ̀wá ìlú. ọlọ́ba ni bẹ́ẹ̀ lọ́sẹ̀rẹ̀ táwọn àtúmọ̀ ti síwájú. ṣùgbọ́n àwọn ilé o kàkà tó yẹ kán tẹ́lẹ̀ padà lọ sọ́dọ̀ ọlọ́run pátẹ̀ kùrùkù ọkàn wọn tún ti wọn ò tẹ àrántí ọlọ́run ilé ẹ̀kẹ́ náà wọn tún ti tẹ̀lé. àtẹ̀táàní wọ́n á ń ṣe bí sẹ́wọ́n wá sí lọ́sọ̀ fún bẹ́ẹ̀ máa ṣe ń sòwí jẹ́ẹ̀dì jẹ́ẹ̀dì la. ṣé wọ́n ti dàbá ìtọ́ ọlọ́ọ̀bá yìí náà. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا حتى موتدا فإذا هم مبلسون اللهم عليك لنا فلما نسوا ما ذكروا به nígbà wọn ti sùn gbàgbé wọn gbàgbé àwọn àrùn tí táwọn àwọn àtúnṣe ọlọ́ọ̀bá ti sọ fún wọn ẹ má tẹ́lọ̀ ẹ máa tẹ́tọ́ lọ ẹ dènà tẹ́tọ́ lọ ọ̀fẹ́ wọ́n ti gbàgbé gbogbo wá ẹ máa wá sí ọlọ́run àwọn ọ̀dọ́ akọ́nù wá sí ọlọ́run ọlọ́run bá wà ní ọlá onígbà gbogbo wa gbàgbé gbogbo wa ti wọ́n ti fún wọn ti dànù tẹ̀gbẹ́ wọn wà ní ìlera lásọ wọn àti bàtà yọ gbọ̀gbọ̀ wọn wà ní ìlera ọlọ́run wa ní bàtà náà àlẹ́ ìfàgbọ́ fún ìṣẹ̀ ọlọ́run wa ní àwọn àti gbogbo lákòókè àtìkì láti ilẹ̀ àtìkì gbogbo tí wọ́n bá dá wà lójowó. Nígbà wọn ti gbàgbé. Àwọn àjẹ bá fẹ́ fún wọn àbí àti wọ́n sínú ìnira kí wọ́n lè bá aláṣẹ ọlọ́run wọ́n ti gbàgbé. Ọlọ́pàá ní bá tuntun wa gbàgbé ara wọn. Ọlọ́pàá kò bá ti àwa sílẹ̀ kò fẹ́ fún wọn. Kúlẹ̀ ṣe ní gbogbo tí wọ́n fẹ́ wọ́n jẹ́rìí kìíní kan ti ti ti ìbámu bí ayé gbogbo ẹ̀ láti fún wa kó lè bá a sọ láàyè dáadáa. Kájà ìgbà àtọ́ lè kú ìmọ̀ àkójù. Ọlọ́ba ní títí tó fi ìgbà tó lè fẹ́ àwọn ọmọ tí wàá balẹ̀ ní wọ́n ti kù sí gbogbo ọjọ́ ti fún wa. Ọlọ́ba ní àkàdùnà báńkà báyìí láti mú wọn lójijì. Àwọn àkọ́kọ́ kọ́ńtà àwọn sọ́dọ̀ fi tí wọ́n bá sẹ́lọ̀ láti kí rẹ̀ máa ti pọ̀ sí wà láàárọ̀ ọmọ sọkún sí lọ́jọ́ ọlọ́run ọlọ́run bá a ọlọ́run tí ọtí tó yìí ó máa tẹ́ sọ ibi tó o ti ní èsì ẹni padà ìgbàlọ́ ló ti mú ìmọ̀mù kọ́kadà ọ̀kan náà àwọn àgbààbà ìmọ̀mù kọ̀kẹ́ ti wà ní báwa ti kọ́ wà lọ́la àwọn àjọ̀kan wọ́n pọ̀pọ̀lọ̀ wọ́n kàn wò sí lọ́dọ̀ ọba tẹ́. kí ẹ wá mọ̀ wọ́n máa ápàdà láwọn kọ́ máa kọ́ kí ńlá ìjà tàṣíràtì ni wọ́n ọ̀rọ̀ ti wọ̀ ẹ̀ mẹ́jì. ọlọ́run ọba kò sọ ìyá kalẹ̀ lórí àwọn àjọ̀kan rí àtìgbà wọn bá ti tí wọ́n bá ti sùn tí wọ́n bá ti wà lò dára tí wọ́n ti rẹ́ra tí wọ́n ti dẹ́ra lẹ̀ ìgbà náà ni ọba máa bá wọn lójijì. wọ́n lọ́ọ́ wọn náà máa fẹ́ tó o tẹ́lu sí ọ̀gá àmọ́ owó ń yọ láti bò àdìsí rẹ̀ pọ̀ sí ọ̀nkọ́lé mẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ̀ látàkà nídìí ìfẹ́ náà ọlọ́run bá jẹ́ ọlẹ́ tẹ̀lé o ìsìnkú lọ́dún làwọn olùmọ̀ pé o ọlọ́run bá tí ọ̀sùn kú yìí ọlọ́run bá ní akadúnáhùn gbàgbé kẹ́kẹ́ ọlọ́run bá ní amúwọn lójijì fẹ́ ìdáhùn gbogbo ìṣirò wàláyé nígbà tí ìyá náà bá wọn lójú ẹsẹ̀ kẹsẹ̀ wọ́n sì sọ̀rọ̀ ìkírù wọ́n máa bá wọn lérí àánú ọlọ́run bá wọn. lórí ló ti dára yẹ níbi ìtẹ́lọ̀ ọlọ́run ọba ẹ̀ sọ̀rọ̀ yìí. wàhùn sí adára tí ó ń kọ́ òfin lẹ́sìn ìnáwó náà. والحمد لله رب العالمين. ọlọ́run ọba ní sọ̀rọ̀ látàrí bẹ́ẹ̀ fàkókè adájọ́ olùkọ́mi lẹ́yìn náà wà láti. gbogbo ètè wọn gbogbo tí wọ́n ń ṣe ọdún lómi o. àwọn alákòóso ẹ̀yà ọlọ́run bá parí jẹ wọn ọ parí lórí ìtumọ̀ ọlọ́run bá jẹ wọn lẹ́gẹ̀ẹ́ wọ́n jẹ ráálẹ̀ wọ́n ń gbádùn fún òṣèlú ẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lójijì ìnìyà ọlọ́run bá jẹ wọn bá wọn. wọ́n parí ṣáàpì àti wọ́n parí sílẹ̀ wọn alábàárẹ̀ wà sáńgò lè dá ìjọba pé àárín gbogbo ọ̀pá pátá tí ó lọ́wọ́ wáyé aláwọ̀ àpọ̀lọ̀ àti wọ́n sọ́lọ̀ wọn bá fún náà ọwọ́ àánú òmìnira ọlọ́run ní kò ń lẹ̀ ọwọ́ àánú ọjà àmú kókó náà wọn láyọ̀ ẹ̀ ọmọ dúpẹ́ fọlọ́ ni káwọn dúpẹ́ fọ́ mo dúpẹ́ fọ́ bákan náà ilé ti yọ pé èyí ti gbogbo ẹ tọ́wà nínú ẹni tí àwa kà láyé fún gbàdùn iná ní jẹ́ oríire o òdèlè ọ̀rẹ́lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ kí é ṣe ojú oríire o ìwọ láti jẹ́ àárín ìrẹ́ àtọ́lọ́wọ́ wa lọ́jà máa orí ara rẹ ní ọmọ mọ́mọ́ wo pé torí kẹ́nìkan tó ti ní lọ kí é sàpẹ́lẹ́ ọlọ́ọ̀bá ti ti lò ọlọ́ọ̀bá fẹ́ràn rẹ̀ kí é sàpẹ́lẹ́ ọlọ́ọ̀bá fẹ́ràn rẹ̀ ó ń kálukú ọyà kó pààyàn ọlọ́ọ̀bá ti eléyìí ní jẹ́ kẹ́kọ̀ọ́ ní ìfàyàbalẹ̀ ilé ayé eléyìí ní jẹ́ kí ẹ̀rú lè fara da tọ́lọ̀ ọba bá ti sàtọ̀ wò ṣùgbọ́n tọ́lọ̀ ọba bá sàtọ̀ wò kàn á jẹ́ àmú tó ti ń ná tó ti ń lò tẹ́lẹ̀ ọwọ́ ara nira ìṣúwá tí ọ̀pẹ lọ ibì kan lọ tẹ̀kọ̀ sọ́nà ọwọ́ tẹ̀kọ̀ sọ́nà náà iṣẹ́ bẹ̀rẹ̀ ti gbòòrò ọ̀dà bẹ̀rẹ̀ ti kà ìgbà bẹ̀rẹ̀ ti yọ olúwa rẹ̀ wọ́n lò kó sórí ilé o wọ́n sì rò wọ́n dọ́gbọ́n kó lọ ọlọ́ọ̀bá ti ọ́ lẹ́sẹ̀ ni o jẹ́ torí sùúrù bá ọlọ́wọ́ wa dúró ní abọ́dọ̀ ọ̀gbọ̀n lọ́wọ́ wa jù ló fẹ́ nípa àtàkùn sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀tọ́ bá ti bí ọ̀hún náà lẹ́nu ìjọba àtàkùn ìlà ẹ̀rọ ìlà kọlọ̀ wọn ti fẹ́ wá lẹ́yìn tí dúdú ojú ọlọ́ olóòdì dájú pẹ̀lú láti kọ́lá ọ̀tá ara rẹ̀ áàbò bá ìṣe àlá wọ́n ní ẹ̀ẹ̀kan ní kí a ti àdúrà ògùn tó wà lórí ìtòlera nípa àti ọlọ́pàá yí owó gbogbo wa. Àtẹ̀tí ọ̀dá dùgbúlẹ̀ àtẹ̀tí gbèsè ẹni ọlọ́wà gbogbo wa lọ́dọ̀ wọn fún wa ní àbùkù àlàáfíà. Ẹ̀tọ́ ní àwọn ọ̀rọ̀ ọlọ́pàá abẹ́rẹ́ ọ̀gbọ́n tí ọlọ́wọ́ fún lálàáfíà. Ọlọ́wọ́ fún lálàáfíà. Àmọ́ àwọn àtẹ̀ṣẹ́ àdìgbẹ́sì ọlọ́wọ́ fún àlékún àlàáfíà gbogbo. Ọlọ́wọ́ náà. Yóò dùn sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ẹgbẹ́ ìṣẹ́ ní

wọ́n lè bẹ̀rẹ̀ ìrìn ìgbéra lára ọ̀pọ̀ nípa pé alábẹ̀sọ̀rọ̀ àìsàn ẹ̀fà ìsàlẹ̀ ìbálòpọ̀ òjò anabi àwọn ìdí aṣọ rẹ̀ padà àwọn olùwárí àpẹẹrẹ pé ẹ̀dá rẹ̀ ra ẹlẹ́kùn wọ̀ jẹ́ nǹkan wá lọ lọ. wọ́n á bẹ̀rẹ̀ pé ṣẹ́tẹ́ ẹ̀ náà bá ń sàdúrà ṣé ẹ̀ náà lè tẹ̀gẹ̀ wọ́n lè máa tó wọ́n ti gbé wọlé rà nílẹ̀ wá tó lọ nínú yàrá tí wọ́n yà padà. nítorí wọ́n ti dáa níbi àà ní ṣẹlẹ̀ torí pé gbogbo tọ́jà bá a dà ọgbọ́dọ̀ bá ṣẹlẹ̀ àmú láwọn ọ̀nà tọ́kọ̀ inú rẹ̀ sábàbù ha máa wà mẹ́rin gbogbo dábàá ti tí ó fi dọ́gba pẹ̀lú sí ọ. Àlẹ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àkókò àtẹ́bí wa ni kọ́mùsùn mílíọ̀n ìfọwọ́ àti tẹ̀yọ̀ dáńdà tó kéjì wọn hàrà. Àtẹ́bí wa ni àwọn ẹranko mẹ́wọ́ márùn-ún kan wá wọ́n ti ẹranko márùn-ún kan wá. Sọ́jà tó kó olùdílẹ̀ jẹ́ ni wọ́n lórí ilẹ̀ wọ́n á máa kó tù sàbá yìí. Wọ́n á máa ti jà bá bọ́bẹ̀ léyìn. Ọlọ́ba àlẹ́ sọ̀rọ̀ àti ẹ̀ nínú ilẹ̀ mọ́kà àti mọ́kà so àṣẹ kòkó tó bá ti lè jẹ́ pé ẹranko ni àbí kòkòrò kan tí ó lè kó báyẹn tó lè kó ìnira báyẹn ìṣẹ̀lẹ̀ ayé ọ̀dà káàkiri o ká bá ayé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọláwọ̀ kan lára kọ́lọ̀ kan lọ́wọ́ aláwọ̀ tún dáná ní ọ̀ṣẹ́tì nínú àwọn àwọn ìjókòó àwọn ìjókòó wọ́n bá sọ pé àwọn bẹ̀rẹ̀ àdúrà bẹ̀rẹ̀ àdúrà bẹ̀rẹ̀ ní àdúrà bẹ̀rẹ̀ sábẹ́ bẹ̀rẹ̀ program yìí náà ìgbàláyà wa ni di yíyà sábàá ṣe ní wọ́n jọ náà àti ní sí na wọ́n bẹ̀rẹ̀ nípa pé nígbà tí sábà ke, sábà tẹ program àti àti ẹni dua àtàdó àtẹ dua àpáyé. Awak akẹ́kọ̀ọ́ ara ìfà sọ̀rọ̀ pé àjíyà gbèsè lọ́la sọ́nà pé kátàbá rẹ̀ ní kátàbá àkárí. náà alẹ́ àwọn olùdókòwò sọ bẹ́ẹ̀ pàápàá jùlọ sheikh bakr abu zayd nínú tíra àwọn tasiru dùá doa, dùá wọ́n sọ tó jọmọ́ bẹ́ẹ̀ pé bídà àyẹ̀wò pé gbogbo àtàwọn ti fẹ́ bẹ̀rẹ̀ àtàbá àwọn kẹta wá sí bọ́yá bàbá àbá ti sọ̀rọ̀ síra náà nígbà tí kàwé sàn ti fura yìí. torí pé ìdáhùn pè ní pé mọ̀lá sẹ́mọ̀tò ìṣeré wọ́n ti tún gbogbo owó tí wọ́n á dáta. èdè ìjọba wọ́n wáyà tẹ́lẹ̀ nígbà ní àti kéde tó tí wọ́n á di gbẹ̀gbẹ̀gbà. ìgbẹ́tọ̀ occasionally àti nígbà ní àti ní ilé eléyìí ètò sọ́ọ̀dì tó wẹ̀ jẹ̀rẹ̀ yà àdúrà parí bọ́yá ìdá rẹ̀ sọ ní pé ní tó bí ìdá àdúrà parí wà ọbẹ̀ tẹ̀lé lẹ́nu súnà àdẹ́sọ̀lọ́wọ́ àyẹ̀sọ̀sẹ́lẹ̀ ìpè gbogbo gbà tánàbí bá wà mọ́tí tánàbí bá parí ànábì àmàṣàdúrà ìtọ́wọ́ àtàbí lẹ́nu pé àwọn àmàṣàdúrà àdúrà tá àtàlẹ́bí máa ń tó wá parí ìdókòó lọ yá máa ṣe ìmáàmù tí níbi bá ti sọ àdẹ́sọ̀lọ́wọ́ àyẹ̀sọ̀sẹ́lẹ̀ tánàbí bá dìde níbi ìjókòó gbogbo àtàlẹ́bí bá ti annabi ya mana sai addu'a ta mana ta wa ta ni zuko Allahumma qul lana min khashyatik ma taqul bi bainana wa bain ma'siyatik ya ta in ka da mai fa ni kanta in ba ni su subhanahu wa ta'ala wa annabi sha wa ta'ala illa anta tu'amu ya ke du'a wa la ba ai ele o kafaratu mati ele ya ta ma ni wa ba ai ele ni tuki do ba do wallahu ta'ala ko ko sa ni wa اللهم اغفر من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يفهمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم